áńgẹ́lì nínú ènìyàn ènìyàn nínú áńgẹ́lì òun lẹ́wọ́ àmàlẹ́kà I've been receiving calls different kind of messages mọ́mí ẹ̀dá sí ọ̀rọ̀ yìí mo ló wà complicated ẹ rántí pé woman yìí ní ọkọ ó bímọ you are washing your sisters you are washing your boss lining outside. ẹ rántí pé àwọn ọmọ wọ̀nyí wọ́n mà máa lọ lé ọkọ àwọn ọkọ tó fẹ́ fẹ́ wọ́n mà wà lórí afẹ́fẹ́ wọ́n mà ń gbọ́ gbogbo ń tẹ́ ẹ̀ sọ yìí pa mà mo kéré láti bá yín sọ̀rọ̀ ẹ̀yin àbúrò ẹ̀gbin ọ̀run mo kéré láti bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀jọ́ ìpè ni mo fi bẹ̀ yín put an end to this do not grant any interview again ẹ jẹ́ kí òkú ó sinmi mo ń gbọ́ ọ̀rọ̀ kan tí àbúrò Ẹgbin Ọ̀run sọ lánàá ó lóun lòun kọ́kọ́ lówó kégbin ọ̀run tó mọ tó ń pè lówó nínú ayé ẹ tún fẹ́ sọ mà ẹlẹ́gbin ọ̀run á gba pátá àdínyàfọ̀ á máa wọ̀ ọ́ no àwọn ọ̀rọ̀ kan wà yóò àná sọ àmàlẹ́kà pm àwọn kálẹ̀mí ni yín ni mi ò ní gbin ó yẹ kẹ́ ẹ mọ̀ pé tẹnu yín náà fẹ́ gbọ́ you are the closest to this woman of God of course ayé máa wọ́n máa sọ nǹkan tí ò kì í ṣe ti yín wọ́n á rò mọ́ yín lẹ́sẹ̀ ní ìsìn tẹ́tí wá wá sórí afẹ́fẹ́ tẹ́tí wá ń sọ̀rọ̀ tẹ́tí wá ń blame yín Mo? ṣé wọ́n wá rẹ́ni tó ń sọ̀rọ̀ sí yín people we talk according to you ẹni ẹgbẹ́ ọ̀run sọ pé tó bá drag yẹn don't see anything tí pa ẹ̀yin àbúrò ẹ̀gbin ọ̀run tí òkú bá wọ ẹ̀yìn wò tó rí bẹ́ẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń tú àwọn àṣírí bẹ́ẹ̀ ṣe ń bẹ́ẹ̀ ṣe àmàlẹ́kà ṣe rò ni I'm not siding anybody and I am not blaming anybody. I am here to beg you all. Ẹ jẹ́ kí òkú yìí ó fọwọ́ rọrí, ẹ jẹ́ kó sùn. Please, o ti wá èèyàn tó wálé ayé tó ráyé ṣe tó ráyé gbé ni gbogbo tó ní nílé ayé nìránṣẹ́ náà ní. A máa farahàn mí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. I don't need to come on social media to say it màmá rí wọn lójú ìran ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹjọ́ nítorí ọlọ́run ó ti wá màlẹ́kà kan nínú èèyàn èèyàn kan nínú màlẹ́kà ni ta lè gbin ọ̀run ò ṣe fún kò sí nínú àwọn fámìlì ẹgbin ọ̀run tó lè wá tó lè confront èmi pé gbin ọ̀run ò ṣe fún èmi tí mi ò súnmọ́ wọn kan máa jẹ́ kó yẹ pé irọ́ lẹ̀ ń pa sista irọ́ lẹ̀ ń pa bùrọ̀dá so tó lè máa ṣe fún àwa aráàta tí ò mọ̀ rí tí ò rí rí much more don't stop granting any interview again please bẹ́ẹ̀ wọ̀sọ́ ẹ kò sí nítorí tí egbin ọ̀run bá fẹ́ ká mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ sí eegun ẹ̀yìn un àbí ìṣẹ̀mọ̀ tó bá fẹ́ kí gbogbo èèyàn mọ̀ she would have come online láti sọ wípé ẹjọ́ ẹgbàá mi nǹkan báyìí ṣe mí ó ti wà ní àkọọ́lẹ̀ ní ẹnìkan ò lè pa nìkan ó ti wà lákọọ́lẹ̀ ni wọ́n ti wáyé wọ́n ti ṣe tán níṣe wọ́n ti bá tiwọn lọ nìyẹn àtẹni tó tún ẹ̀yìn òkú ṣe àtẹ please allow it to rest like that please grant nobody's interview again pa kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wẹra yín mọ́ ẹ̀yin lẹ súnmọ́ wọn jù ohun tẹ́bí ò mọ̀ ẹ mọ̀ ohun tí àwọn ohun tí ọkọ rẹ̀ ò mọ̀ ẹ mọ̀ you don't need to come outside and tell us. àwọn àṣírí ìránṣẹ́ yẹn tó wà nínú yín keep it now. òun ló máa Oh, oh. that is when the dead we know that ẹ̀yin òun dáa. grant nobody's interview again kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ wẹra yín mọ́. tí àárín ẹ̀gbin ọ̀run àti àwọn àbúrò ẹ̀ bá gún ẹ̀yin kọ́ ló yẹ ká ẹ ṣe pa i don't know if you are if you are reasoning with me torí sáìdì tèmi máa ń yàtọ̀ sí sáìdì tàwọn èèyàn àbúrò obìnrin mẹ́ta gìrìṣọ̀ gìrìṣọ̀ lónìí if there is a cordial relationship kò sí ntẹ́ ń wá lọ́dọ̀ wọn débi ẹ̀ ti ṣe pa ọjọ́ wo ni mò sọ ní online money it is even better gan kó fi ọmọ rẹ̀ ṣe pa so tí cordial relationship bá wà láàrin wọn kò sí tó kàn yín so ìyẹn gan ìyẹn gan ó ti ó ti sọ a lot please ẹ̀yin àbúrò Ẹ̀gbin Ọ̀run i understand i understand wípé you are trying to protect what your sister left behind but please don't protect it again ẹ̀yin ọ̀dà ẹ̀ fún ọkọ rẹ̀ for leave don't don't try and you know you want to protect it for the children kàyé àwọn kàyé àwọn ọmọ ò lè bàjẹ́ màmá yẹn ti ra yé gbé fáwọn ọmọ rẹ̀ ó ti fún wọn ní education àwọn ọmọ náà ní ògo tiwọn with or without their mother's money they will survive wọ́n máa jẹ́ èèyàn nínú ayé wọ́n ní ògo ṣé ya ṣé ya wọn ṣé according to the story ṣé ya wọn náà jogún ni ṣe bóun náà ṣiṣẹ́ ni ó ṣiṣẹ́ tó fi débi tó wà yẹn ni stop protecting stop stop protecting the ogun again leave it. tẹ́ ẹ bá tiẹ̀ wá máa jà ẹ jẹ́ kó jẹ́ underground ẹ jọ nítorí ọlọ́run gbogbo ohun tá à ń gbọ́ yìí ó ń tini lójú ó ń bani lójú jẹ́ ẹ rántí wípé orí òkè egbin ọ̀run sì wà ń bẹ̀ nígbà tẹ́ ẹ bá wá ń tú àṣírí ẹ̀ síta báyìí ojú wo ojú wo àti àti respect wo lẹ́fẹ́ káwọn èèyàn ní fún church yẹn nígbà tẹ́ ẹ bá ń tú àṣírí ọ̀rọ̀ àṣírí iṣẹ́ egbin ọ̀run àṣírí àwọn nǹkan tó ń lò nígbà tẹ́ ẹ bá ń tú síta báyìí àtẹni tó ń ṣe àtẹni tó ń gun àti ibi tó ń ti rí àti ibi tó ń ti nígbà tẹ́ ẹ bá ń tú síta báyìí ṣé ẹ rò pé àwọn spiritual materials tó kù síbẹ̀ yẹn do you ṣé ẹ rò pé wọ́n máa níyì lójú àwọn èèyàn mọ́ ẹgbẹ́ ọ̀run ẹ ibi báyẹn kò kì í kọṣẹ́ sílẹ̀ kò kì í ṣe kíní kan please don't see anything concerning this woman again mo sure pé tó bá wo ẹ̀yìn wò tó bá rí àwọn nǹkan tó ń fly about tó bá rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ inú rẹ̀ ò lè dùn pa you have gone through a lot with this woman please i know what i am saying ìránṣẹ́ ọlọ́run ni mí i know mo mọ relationship tó máa ń wà láàrin ọ̀gá àti pa rẹ̀ tó bá ní kẹ́ ẹ fi property ẹ̀gbọ́n àwọn sílẹ̀ fún wọn ẹ fi sílẹ̀ tó ní kẹ́ má wá sí church mọ́ kò sẹ́ni tó lè sọ pé káàlì kankan má wá church mọ́ tó ní kẹ́ má délé ẹ̀gbọ́n àwọn ọmọ please let it be ẹ fi sílẹ̀ tó bá dẹ̀ tẹ̀lé fílẹ̀ mẹ́ tí mo mọ̀ wípé ìránṣẹ́ yẹn ti máa hand over àwọn nǹkan kan lẹ́yìn lọ́wọ́ tí mo mọ̀ pé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan máa wà gan tí ẹgbẹ́ ọ̀run sọ fún yín tẹ̀lé sọ tẹ̀lé bẹ́ẹ̀ dára yìí kan sọ ẹjọ́ ẹjẹ́ kó máa gbénu yín don't let anybody push you to say things that are not supposed to be said online please gbogbo wa la máa kú o gbogbo wa la jẹ gbèsè ẹ death is inevitable ọjọ́ lówó wà kú ọjọ́ lọ́rọ̀ wà kú ẹ wo ránṣẹ́ yìí ó wáyé ó bímọ ó lówó ó kọ́lé ó nílẹ̀ kò sí nǹkan nílé ayé tí ò bá wọn ní ó ti ṣe tiẹ̀ ó ti lọ. I'm not siding anybody. nígbà tó mọ̀ pé yìí lẹ̀ ń lọ ìgò fún ẹ̀gbọ́n àwọn ọmọ ọba ti pariwo kẹ́gbọ́n wọn tó kú kẹ́gbọ́n wọn tilẹ̀ mọ̀ wípé ikú pa ni èèyàn ni pa tó mú sọ́dọ̀ àṣìṣe ọ̀run fúnra rẹ̀ ẹni ẹ̀mí ni ó máa sábà wà nínú ẹ̀mí jùgbà tó bá wà nínú ara lọ bó bá lé èèyàn tó ń ṣe tó ń ṣe láburú sí àbí tó ń lọ̀gùn fún àbí tó ń fún ní poison jẹ yóò rí ó dẹ̀ máa mọ̀ ẹ jọ ẹ tún ẹ̀yìn òkú yìí ṣe àmọ̀ràn tèmi nìyẹn o àmọ̀ràn tèmi nìyẹn o mi ò ní kẹ́ má wá fún mi mi ní kẹ́ má bú mi o but please allow the dead to rest ẹ ti lọ tún ibi tẹ́ ẹnìkan wú ẹnìkan tún sí ẹnìkan please just leave it like that ẹ rántí pé àwọn ọmọ wọ̀nyí àwọn náà ní ẹlẹ́dàá tiwọn o obìnrin ni wọn o ọkùnrin tí ó fẹ́ wọn ó ń gbọ́ gbogbo ń tẹ̀ sọ yìí o àwọn ọ̀gá tó máa gba àwọn síbi iṣẹ́ nígbà tán bá padà jẹ́ èèyàn tán wọ́n ń gbọ́ gbogbo tẹ́ ń sọ yìí o àwọn ọmọ wọ̀nyí náà ní ògo ẹ fi ogún sílẹ̀ ẹ lọ tì mọ́ bank tó bá wo àwọn ọmọ wa láwọn nídìí ẹ tó bá wo wọn wá ní we want to build our own lives ayé ti da ayé ọ̀làjú gbogbo nǹkan tí òkú ní ẹ̀yin ọmọ pé díẹ̀ díẹ̀ ló máa mú nǹkan ẹ̀ gbogbo tẹ́ ń jà fún yìí ẹ̀ kàn dédé jí lọ́jọ́ kan kẹ́ mọ́ rí mọ́ bí òkú bá ti kú díẹ̀ díẹ̀ ló máa mú nǹkan rẹ̀ àwọn nǹkan mí àkàn dédé máa bàjẹ́ ẹ máa wò pé ta ló bá kí ní ìjọba ló ṣe rìn báyìí please